fún àwa tí a mọ̀ pé alẹ́ yìí ọlọ́run yóò ṣiṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu nínú ayé wa ẹ jẹ́ ká kí aleluya mẹ́ta o ó yá o aleluya aleluya aleluya ògo ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ìgbà a dúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ mà ṣe o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣe ní gbogbo ìgbà a ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá èyí ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ìyìn ló ń fẹ́ ọpẹ́ ló ń jẹrẹ ọba tó dá wa sí dòní o ìyìn ló ń fẹ́. ẹ jáde bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa ọlọ́run tí ó dá wa sí fún ògo rẹ̀ ọlọ́run tí à ń ké tó sì ń gbọ́ àdúrà wa ọlọ́run tí ò dojú àdúrà tì wá gẹ́gẹ́ bí ìdílé àdúrà ọpẹ́ lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù alágbára láyé àti a gbé orúkọ yín ga a yìn yín lógo a ṣe yín lọ́ba àwọn ọba olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa lórí ọmọ lórí ọkọ lórí aya lórí ẹbí lórí ẹ̀gbọ́n lórí àbúrò lórí ìyá olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ọlọ́run tí a ń ké pè tó sì ń gbọ́ àdúrà wa ògo yìí orúkọ yín èyí yìí orúkọ yín lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun fún gbogbo ìrìn àjò tá a rìn lónìí adúgbòtòrí pé ẹja ká jáde láyọ̀ ẹ sì tún mú àwọlé láyọ̀ àti àlàáfíà ẹ̀jẹ̀ arógun àkóbá ẹ̀jà orógun wàhálà àti ìdààmú lórúkọ jésù kristi olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa ní gbogbo ọ̀nà agbórúkọ yín ga ẹ̀mí mọ́ gbọ́ ọpẹ́ gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìtààmú wa lórúkọ jésù kristi olúwa gbé ṣètọ́wọ́gbà jésù kristi olúwa wa sọ ẹjá lọ síwájú ọlọ́run kan lọ́tọ̀ ọ̀dárí jẹ́ ẹ̀ṣẹ̀ pé tó bá ní gbogbo bí tá a ti kùnà kí jésù kó jọ kó dáríjì wa kó pa ìṣẹ́ wa rẹ́ kó fi agbára ẹ̀jẹ̀ rẹ̀ kó fi jà wá sí máa dùn à lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó kọ́ nípa àti agbára tó bá ní gbogbo tá a ti kulẹ̀ níwájú wọ ọlọ́run olúwa jọ dáríjì wá olúwa pa ìṣẹ́ wa rẹ́ ẹjá máa bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ olúwa ní gbogbo ọ̀nà tí mo ti kùnà olúwa jẹ́ kí n ráàánú gbà tó bá ní ẹ̀ṣẹ̀ tí ń bẹ lọ́wọ́ mi tí ò ní jẹ́ kádùá mi gbà olúwa dáríjì mi olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ ẹnìkọ̀ọ̀kan wa olúwa fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya nínú ìpéjọpọ̀ àdúrà ta lẹ́yìn olúwa jẹ́ kárí àánú gbà lórúkọ jésù olúwa fàánú bá wa pàdé olúwa fàánú bá wa pàdé jára àánú gbà járí ànúgbà járí ànúgbà àìkọ́ sindali kapo olúwa járí ànúgbà olúwa járí ànúgbà Baba jésù járí ànúgbà jésù kristi olúwa wa. àwọn gbàdúrà sọ fọlọ kí jésù kó sọ̀kalẹ̀ sáàrin wa yes kó wá la gbàdúrà kọjá yes tó bá ti sọ̀kalẹ̀ yes a fọwọ́ tó ẹnì kọ̀ọ̀kan wa tó bá ti sọ̀kalẹ̀ ó mọ ó mọ nǹkan tí ẹnì kọ̀ọ̀kan wa ń fẹ́ yóò sì bá ẹni wa pàdé so àwọn gbàdúrà pé bàbá jésù sọ̀kalẹ̀ sáàrin wa wà lágbo àdúrà kọjá wà fọwọ́ tó ẹnì kọ̀ọ̀kan wà jẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù bàbá Jésù sọ̀kalẹ̀ a fẹ́ rí ọwọ́ agbára rẹ láàrin wa a fẹ́ rí ògo rẹ láàrin wa Olúwa sọ̀kalẹ̀ pẹ̀lú agbára pẹ̀lú pààlà olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ bàbá jésù sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ sínú ọkàn wa sọ̀kalẹ̀ sínú ayé wa sọ̀kalẹ̀ sáàrin wa wá lágbó àdó ẹ̀ kọjá olúwa lágbó àdó ẹ̀ kọjá bàbá jésù lágbó àdó ẹ̀ kọjá afẹ́ rí ọ afẹ́ rí ọ afẹ́ rí ọ jésù máa bọ̀ jésù máa bọ̀ jésù máa bọ̀ jésù máa bọ̀ ẹ̀mí mọ́ máa bọ̀ jésù máa bọ̀ ẹ̀mí mọ́ máa bọ̀ ẹja pé ẹja pé bàbá jésù kó sọ̀kalẹ̀ Baba jésù sọ̀kalẹ̀ àìkọ́ sindali kapoli máa sọ fún jírí kapoli olúwa sọ̀kalẹ̀ olúwa sọ̀kalẹ̀ lágbo àdó ẹ̀ kọjá wà láàyè ẹnìkọ̀ọ̀kan wa kọjá jésù kristi olúwa wa àgbàdua àsọfọ́nà polúwa tó bá ní gbogbo gbogbo ìdè ètí mo gbé wọnú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí olúwa bá ń já ẹ̀mí máa já gbogbo ìdè mi kó sọ mí di òmìnira pátápátá kádùá tó parí ẹjẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù tó bá ní gbogbo ìdè àìkọ́ sindalima sapajidea etí ẹnì kọ̀ọ̀kan wá gbé wọnú ìpéjọpọ̀ àdúrà tọ́lẹ̀ yìí ẹ̀mí mọ́ bá wa jà ẹ̀mí mọ́ bá wa jà ẹ̀mí mọ́ bá wa jà ẹ̀mí mọ́ bá wa jà já gbogbo èdè wa tú gbogbo èdè wa sọ wá di òmìnira kó lọ́wọ́ ọ̀tá sọ òmìnira kó lọ́wọ́ àwọn ènìyàn kà sọ òmìnira ìdè èṣù ìdè ẹ̀ṣẹ̀ ìdè ogun tó dè wá olúwa finá jà bàbá jésù já gbogbo èdè wa bàbá jésù já gbogbo èdè wa sọ wá di òmìnira lọ́wọ́ ìdè ọ̀tá lọ́wọ́ ìdè ayé sọ̀wádó òmìnira sọ̀wádó òmìnira sọ̀wádó òmìnira gbogbo aṣọ ìnira lọ́rùn wa olúwa fàyà jésù kristi olúwa wá a ó gbàdúrà a sọ fọlọ pé olúwa ìrìn àjọ ọdún yìí olúwa fi rọ̀ mí lọ́rùn yes olúwa pàṣẹ rọrùn sínú ayé mi mọ̀jẹ̀ mọ̀jẹ̀ mọ̀jẹ̀ ńlá kàkà kí n tó ṣe ohunkóhun nínú ọdún yìí agbára àtàṣẹ ìrọ̀rùn olùwàjò bàlẹ́mi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa pàṣẹ ìrọ̀rùn sínú ayé wa ha ha bàbá bàbá jésù pàṣẹ ìrọ̀rùn gbogbo ogun ìlàkàkà gbogbo ogun agbára káká olúwa finá sún dànù masidia aikọda lima symphogenic capolia ah ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa pàṣẹ ìrọ̀rùn sínú ayé wa olúwa pa àṣẹ ìrọ̀rùn àṣẹ ìrọ̀rùn olúwa fi bá wa rìnrìn àjò ọdún yìí olúwa fi àṣẹ ìrọ̀rùn bá wa rìnrìn àjò ọdún yìí mọ̀jà ṣàṣetì mọ̀jà mámúbọ́ gbogbo ogun àṣetì gbogbo ogun àmúbọ́ olúwa gbẹ́sẹ̀lẹ̀ olúwa finá sọ̀gun náà dànù yálí kápá síndékàpọ́nìyà gbogbo ogun agbára káká gbogbo ogun agbára káká olúwa finá sún dànù nínú ọdún ìfún gbogbo rẹ̀ wá lọ́rùn agbára àti àṣẹ ìrọ̀rùn òróró àṣẹ ìrọ̀rùn lórúkọ jésù olúwa dàlé wa lórí òróró àṣẹ rọ̀nà lórúkọ jésù olúwa dàlíwa lórí òróró àṣẹ ẹjẹ́ máa bẹ̀rẹ̀ fún òróró yẹn yes òróró àṣẹ rọ̀nà òróró àṣẹ rọ̀nà lórúkọ jésù olúwa dàlíwa lórí jésù kristi olúwa wá a ó gbàdúrà a sọ fún ọlọ́pàá olúwa nínú ọdún yìí olúwa má jẹ́ ń dààmú nínú ìrìn àjò mi náà dùn mọ́jẹ́ ń dààmú wọ́n bá mi gbẹ́rù ayé mi wọ́n bá mi gbé ẹrù ayé mi ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù bàbá jésù jọ nínú ọdún ìmọ̀jẹ̀ kẹ́nikẹ́ni wo dààmú ẹrù ayé wa ẹrù ìdílé wa olúwa bá wa gbé yes bá wa gbé ẹrù ayé wa ẹ bá wa gbé ẹrù ìdílé wa mọ̀jà dààmú olúwa lórí ọmọ mọ̀jà dààmú lórí ọkọ mọ̀jà dààmú lórí àwọn ọmọ wa mọ̀jà dààmú lórí ìyàwó mọ̀jà dààmú lórí àwọn òbí wa mọ̀jà dààmú ẹrù ayé wa olúwa bá wa gbé àìkọ́ sindalia yalima sindelika bá wa gbé ẹrù ayé wa bá wa gbé ẹrù ayé wa mọ̀jà ní ìdààmú ní ọdún yìí olúwa jésù kristi olúwa wa jésù olúwa wa jésù olúwa ẹ sáré wo ìwé matthew chapter one verse twenty-one matthew one twenty-one àdúrà tá a fẹ́ gbàdúrà ni pé a fẹ́ gbàdúrà fún òmìnira kúrò lọ́wọ́ èdè ẹ̀ṣẹ̀ matthew one twenty-one òmìnira kúrò lọ́wọ́ èdè ẹ̀ṣẹ̀ so ẹ rí i pé nǹkan tí Jésù wá sí láyé kan nìyẹn ó ní pé and she will bring forth and she will bring forth a son and she will bring forth a son uh, and she will bring forth a son and that shall call his name and she will bring forth a son Matthew one twenty-one and she will bring forth a son and shall call his name Jesus, for he will deliver or save his people from their sin. So wọ́n ní iṣẹ́ tí Jésù bá wá ṣe nìyẹn o, yóò wá gba àwọn ènìyàn rẹ̀ là kó lọ́wọ́ ẹ̀ṣẹ̀, á wá gba àwọn ènìyàn rẹ̀ là kó lọ́wọ́ ẹ̀ṣẹ̀. So àwọn náà fẹ́ gbàdúrà lálẹ́ yìí. So ṣẹ́rí ogun ẹ̀ṣẹ̀ ó wà lára àwọn ogun tí a ní ìṣẹ́gun lé lórí nínú àjò wa ní ọdún yìí. So ìdí ni pé bí ọlọ́run bá ti bá wa bá a ṣẹ́ ogun ẹ̀ṣẹ̀ sẹ́rí gbogbo àwọn ogun tó kù wọ́n á lọ a lè mọ́ gbàdúrà púpọ̀ gan tí àwọn ogun mi tí ó fi ṣẹ́ torí pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ogun mi ogun ẹ̀ṣẹ̀ ni ogun ẹ̀ṣẹ̀ ni wọ́n rọ̀ mọ́ so a fẹ́ gbàdúrà ah pé olúwa mo fẹ́ dòmìnira pátápátá yes pátápátá ní ọdún yìí ah ẹja gbà ẹ̀mẹ́ta là ń gbàdúrà yẹn olúwa sọ mí di òmìnira kó nu gbogbo ìdí ẹ̀ṣẹ̀ tó dè mí bá mi ṣẹ́ ogun ẹ̀ṣẹ̀ nínú ayé mi ogun ẹ̀ṣẹ̀ tí sátánì ń lò tó fi ń jẹ mí níyà tó fi ń ráàyè gbógun tì mí olúwa bá mi ṣẹ́ ogun ẹ̀ṣẹ̀ sọ mí di òmìnira pátápátá kúrò lọ́wọ́ ìdè ẹ̀ṣẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa sọ mí di òmìnira ha bàbá jésù ẹnìkọ̀ọ̀kan wa sọ wá di òmìnira kúrò lọ́wọ́ ìdè ẹ̀ṣẹ̀ kúrò lọ́wọ́ àjàgà ẹ̀ṣẹ̀ tó wà lọ́rùn wa olúwa fọ́ mayagadabagadaga ekepete yekebedelika sinikapa sọ wá di òmìnira lúwa sọ wá di òmìnira já bọ́ lọ́wọ́ ìdí ẹ̀ṣẹ̀ jẹ́ kí ìdí ẹ̀ṣẹ̀ tó dè wọ́n já olúwa fi náà já ìdí ẹ̀ṣẹ̀ wa ẹja tẹnumọ́ dáadáa olúwa fi náà já ìdí ẹ̀ṣẹ̀ mi gbogbo ìdí ẹ̀ṣẹ̀ tó dè mí olúwa já ẹ̀ṣẹ̀ tí sàtánì ń lò tó fi ń ráyè wọnú ayé mi ẹ̀ṣẹ̀ tí sàtánì ń lò tó fi ń jẹ mí níyà olúwa fún mi ní agbára tó borí ẹ̀ ìdí ẹ̀ṣẹ̀ náà olúwa já olúwa já olúwa já ẹja tẹnumọ́ dáadáa yes gbogbo ìmísí ẹ̀ṣẹ̀ olúwa ti jáde nínú ayé wa olúwa fi náà sun ìmísí ẹ̀ṣẹ̀ àìkọ́dà lima sidali kapa ah bàbá jésù sọ wá di òkú sí ẹ̀ṣẹ̀ pátápátá gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ olúwa jésù kristi olúwa wà á tún gbà lẹ́ẹ̀kan sí olúwa jẹ́ èdè ẹ̀ṣẹ̀ lára mi mo gbé ẹ̀ṣẹ̀ tó dè mí bá mi já ìdí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó ń fogún jà mí ẹ̀ṣẹ̀ tó ń fún ọ̀tá lágbára lórí ọ̀rọ̀ ayé mi olúwa bá mi já èdè ẹ̀ṣẹ̀ náà kó sọ mí di òmìnira pátápátá nínú ìrìn àjò mi ní ọdún yẹn já tún gbàdúrà yẹn lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa sọ wá di òmìnira kó lọ́wọ́ èdè ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tó mú ayé wa lẹ́rú ẹ̀ṣẹ̀ tí Sátánì ń lò tó fi ń wọnú ayé wa láti máa fi jẹ wá níyà olúwa jọ̀ọ́ gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ náà olúwa já èdè ẹ̀ṣẹ̀ náà olúwa sọ wá di òmìnira pátápátá olúwa sọ wá di òmìnira agbára tó borí ẹ̀ṣẹ̀ olúwa bí wà wá ẹ̀jẹ̀ yín tẹ́ ẹ ta sílẹ̀ lórékè kábàrì ẹ fi ẹ̀jẹ̀ náà yà wá sí mímọ́ ẹ fi ẹ̀jẹ̀ náà wẹ̀ wá olúwa jésù olúwa wa so a tún gbalẹ̀ kan sí a tún wá gba àwọn àdúrà tó kù pé olúwa jáde ẹ̀ṣẹ̀ tó dè mí olúwa sọ mí di òmìnira pátápátá gbogbo ìmísí àtinúdẹ́ṣẹ̀ inú ayé mi olúwa fi náà sún dànù jẹ́ kí iná mímọ́ pa kókó jó ẹ̀ṣẹ̀ run ayé mi jẹ́ kí iná mímọ́ jó ẹ̀ṣẹ̀ run nú ọkàn mi ẹja tún gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù olúwa fi iná mímọ́ jó ẹ̀ṣẹ̀ wa run gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ ká lè bọ́ rìn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí ògo àtẹwà ló farahàn nínú ayé wa olúwa jẹ́ kí iná mímọ́ jó wọn dànù ah olúwa fi iná sun wọn dànù olúwa olúwa fa gbogbo gbòǹgbò ẹ̀ṣẹ̀ tú ní ọkàn wa bàbá jésù fa gbogbo gbòǹgbò ẹ̀ṣẹ̀ tú jésù olúwa wa àgbàdua a sọ fọlọpọ olúwa tó bá ní gbogbo èrè mi tó ń bẹ lọ́wọ́ ọ̀tá olúwa gbà fún mi yes àwọn àǹfààní mi tó ń bẹ lọ́wọ́ ọ̀tá àwọn ẹrù mi tẹ́ ti kó lọ bí a látojú oorun ni bí a látojú àlá ni ẹjẹ́ gbàdúrà olúwa bá ń dá padà ẹ̀mí máa ń dá padà dá èrè mi padà ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo eré ayọ̀ wa tó ń bẹ lọ́wọ́ àwọn ọ̀tá olúwa bá dá padà àwọn eré ayọ̀ wa àwọn àǹfààní wa tó yẹ pé kó ti tẹ̀ wá lọ́wọ́ ṣùgbọ́n tó ń bẹ lọ́wọ́ ọ̀tá olúwa jàgbà olúwa jàgbà olúwa gbà fún wa gba ire ayọ̀ wa fún wa gba ìṣẹ́gun wa fún wa gba ire ire ayọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tó ń yẹ ògo rẹ tó ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn ká lórúkọ jésù olúwa gbà fún wa jésù olúwa wa agbádùn asọ̀bọ̀lọ̀ tó bá dé bó àwọn ẹ̀dákẹ́dá àwọn ìmísíkìmísí tó ń yí mi ká tó ń dènà mi tó ń fogun òru jà mí bá o àwọn ìmísí kìmísí tó ń fi ogun òru ń jà mí olúwa bá ń gbé wọn dè olúwa bá ń finá sun wọn dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù tó bá ní gbogbo ìmísí kìmísí tó yí wa ká gbogbo àwọn ẹ̀dá òkùnkùn àwọn ẹ̀mí wín àwọn àwọn àwọn ẹ̀mí inú ilẹ̀ àwọn ẹ̀mí inú òfurufú lórúkọ jésù olúwa kọlù wọn lórúkọ jésù ẹ máa gbọnú ìdè àìkọ sanfa jírika àtàyínlọ́fà gbogbo ẹ̀yin ẹ̀dá kẹ́dàá lórúkọ jésù ẹgbọ́fà aliaba sindalia kapasidia baba jésù bá ń ta wọn lọ́fà olúwa ta wọn lọ́fà olúwa ta wọn lọ́fà ìdá iná kó bẹ́ wọn dànù àwọn ẹ̀mí sí ti ń fi ogun òru jà wá àwọn ẹ̀dákẹ́dá ti ń fa àlàkàlà lórúkọ jésù olúwa gbé wọn dè ẹ̀mí mọ́ fi náà sun dànù olúwa tàn lọ́fà bàbá jésù jẹ́ ń gbọ́fà olúwa jẹ́ ń gbọ́fà ah olúwa tàn lọ́fà malikapa àìkọ́ sanfẹ́ jírí kapolia tàn lọ́fà tàn lọ́fà gbẹ̀wọ̀dẹ̀ rúwọ́dànà bàbá jésù tàn lọ́fà jésù olúwa wá agbàdúrà sọ fọlọ olúwa olúwa fi òru òní jà fún mi yes tó bá ní gbogbo ibi kíbi tẹ́ máa ń mú orúkọ mi lọ fún iṣẹ́ awo yes gbogbo ìpàdé òkùnkùn olúwa fi náà wọbẹ̀ lọ ẹ̀mí má jà fún mi mo dínà yí mi ká olúwa mo di iná tí àwọn ogun ọ̀run yí mi ká fi àwọn ogun ọ̀run rẹ jà fún mi mọ́júmọ́ òru òní ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fi òru òní jà fún wa yes olúwa fi òru òní jà olúwa fi òru òní jà ah bàbá jésù fi òru òní jà fi òru òní jà fi òru òní jà lẹ́kàpá sídìkàpọ́lìà gbogbo ìpàdé òkun ọ̀tá bá mú orúkọ wa lọ olúwa fi náà jà fún wa jésù kristi olúwa wa so mo, mo rí àwọn adé kan tí wọ́n sì ń gbé olé wa lórí àwọn adé gold àwọn adé ẹja gba ẹ ọwọ́ lórí wa yes olúwa démiládé ìṣẹ́gun lọ́dún yìí yes ah bàbá jésù démiládé ìṣẹ́gun yes <laughs> démi ní adé ìṣẹ́gun adé adé ìṣẹ́gun adé ògo olúwa délé olúwa fi dé orí mi nínú ọdún yẹn jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa dé wa ládé ògo. Baba jésù dé wa ní adé adé ìṣẹ́gun adé àánú rẹ olúwa fi dé wa lórí olúwa dé wa ládé ìṣẹ́gun nínú ọdún yìí olúwa dé wa ní adé ìṣẹ́gun nínú ọdún yìí ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa dé wa ní adé ìṣẹ́gun alama sindali kapolia ayẹlẹ kẹpẹdẹ helima sindali ẹ ma e sàfẹjìdá ẹlẹà ah adúgbò torí pé ẹ ti gbọ́ o ah <laughs> olúwa ṣe o jésù olúwa wa jésù olúwa wa so mo rí nǹkan kan ṣùgbọ́n màá màá màá màá mọ̀ sọ létà ẹ jẹ́ sáré gbàdúrà yìí á tẹ̀ wá méjì síwájú so á sọ fọlọ́ olúwa gbogbo eré ayọ̀ tí mò ń wá ní ọdún yìí yes olúwa jọ tẹ̀ mí lọ́wọ́ <laughs> yes olúwa jẹ́ kí ọwọ́ mi ó tẹ gbogbo eré mi ẹ jẹ́ àgbà o yes olúwa jẹ́ kí ọwọ́ mi ó tẹ gbogbo eré ayọ̀ mi ní ọdún yìí gbogbo eré mi gbogbo ìṣẹ́gun mi ní ọdún yìí olúwa jẹ́ kí ọwọ́ mi ó tẹ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa jẹ́ kí ọwọ́ wọn tẹ ire wa yes I call ah olúwa Ah, ọwọ́ wa jó tẹ ire ọwọ́ wa jó tẹ ire ọwọ́ wa má jà má mú bọ́ ire tó bá dé gbogbo àwọn ẹ̀mí tí mo ní má mú bọ́ ire olúwa bá kọlù wa olúwa fi náà sọ wọ́n dànù àlẹ́mà sindali kapolima sọ̀fọ̀ jìdìá òǹfà tí ń fa ire òǹfà tí ire wa tí ó fi tẹ̀ lọ́wọ́ lórúkọ jésù olóòfà ńlá ọwọ́ wa jó tẹ̀rẹ̀ wa ọwọ́ wa jó tẹ̀rẹ̀ wa ọwọ́ wa jó tẹ̀rẹ̀ wa jẹ́ kí ọwọ́ wa kó tẹ ìṣẹ́gun tá à ń wá lékepete yé lékepete ní gbogbo àwọn nǹkan ayọ̀ tá a fẹ́ ṣe ní ọdún yìí Olúwa bá wa ṣe agbára tá a ṣèrànà ètà òfin rí ṣe tá òfin ní máàmù bọ́ tá òfin ní jákulẹ̀ lórúkọ Jésù agbára náà jó bà wa ọwọ́ wa jó tẹ̀rẹ̀ wa tó bá ní gbogbo àwọn ẹ̀mí ajánikulẹ̀ olúwa pọ̀lì wá olúwa dáná sun wá àìlìyà kàpáìlì máa sọ̀fọ̀ jírí kàpọ́lìyà èkepete yẹ́lìyà á ẹja gbàdúrà yẹn dáadáa olúwa jẹ́ kí ọwọ́ mi ó tẹ ire ní ọdún yìí gbogbo ẹni ayọ̀ tí màá ń wá ọwọ́ mi jọ tẹ̀ ọwọ́ mi jọ tẹ ire mi jésù olúwa wá ẹja sáré gba ẹkọ tọkùn ìka tó lọ gbàdúrà lé á bèrè fún agbára mi mọ́ yes olúwa wọ̀ mí lágbára jẹ́ kí agbára mi mọ̀ rẹ̀ ó wọnú mi lọ olúwa dá iná agbára sínú mi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó pọ̀ nípa àti agbára olúwa dá iná agbára dáná agbára rẹ ò sínú ayé wa dáná agbára rẹ ò sínú ayé wa ọlọ́run ẹ̀mí mímọ́ ò dáná agbára olúwa dáná agbára dáná agbára dáná agbára iná agbára rẹ olúwa dá sínú wa iná agbára tí àwọn àjẹ́ ò lè pa iná agbára tí àwọn ẹgbẹ́ òkùnkùn ò lè pa olúwa dá sínú wa ẹ̀mí mọ́ gbé wa wọ̀ ẹ̀mí mọ́ mẹ́sí wa ẹ̀mí gbé àwọn ọmọ wa wọ̀ gbé wa wọ̀ pẹ̀lú iná ńlá iná ńlá wọnú wa lọ o iná ńlá wọnú wa lọ o iná ńlá olúwa gbé wa wọ̀ ẹ̀mí mọ́ kọ́ mẹ́sí wa jésù kristi olúwa àti olùgbàlà wa jésù kristi olúwa àti olùgbàlà wa. mímọ́ lògo ọlá rẹ̀.